èyí tí gbogbo ọwọ́ rẹ nípa ìyàwó èyí gbogbo ọwọ́ nípa ìyàwó mo ti rí mo ti rí mo ti rí sáwọn ìgbòho yìí ti wà níyì. yín o. ẹ jẹ́ kí n sáré fi àwọn kándídéètì wa hàn yìí ẹ ti mọ̀ wọ́n ṣùgbọ́n ó yẹ ká tó yìí. àwọn tí wọ́n lọ sí House of Assembly ní agbára ọlọ́run ọ̀rọ̀ ẹ̀kú ẹ̀mí mọ́ àwọn ọ̀dà. àwọn ọ̀rẹ́ òun. ní agbára Eléyìí ti wà ní eléyìí ara wa.

gbogbo gbogbo gbogbo ìrànlọ́wọ́ tó wà a ti rí àwọn kábíyèsí wa wọ́n dẹ̀ ti bá wa sọ̀rọ̀ lórí àwọn ọ̀nà wa ní agbára ọlọ́run àyẹ̀wò àwọn àwọn nǹkan tó yẹ ká ṣe láti rí i pé. Mo kí gbogbo ẹ̀yin CDS tó wà ń bí, mo kí gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ tó wà ń bí, ẹgbẹ́ ọlọ́jà mo ti ráwọn akakátákó mo ti ráwọn electronics workers mo ti rí eh, lantas bí mo ti rí gbogbo yín àwọn ohun tún nìyẹn àwọn ẹlẹ́rọ wà bí ọ ẹlẹ́rọ wà bí ẹ gbogbo ẹ̀wọ́dà ọ̀wọ́dà náà wà bí gbogbo ẹ̀wà bí ẹ̀wà bí ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ rí nígbà tí nígbà tí ó ní báyìí báyìí tó dáa.